nílẹ̀ Yorùbá àwọn kan ṣe bí òní ṣe é ṣe. nàláì nàláì náà wí. èèyàn lè ṣe bẹ́lẹ̀ yìí ṣe é ṣe ẹwà pátá ṣe rí. ṣé léyìí èèyàn lè rò ṣe ṣe ọba tó ṣe léyìí tó jẹ́ pé ọmọ ènìyàn ọ̀mà kó lè rí báyìí bápadà ṣe rí. atẹ́gùn ń jà atẹ́gùn ń fẹ́ kọ̀dẹ̀ jábọ́ Yorùbá kéèyàn kan wá sọ pé báyà kò ní ọba tó jẹ́ kéèyàn ṣe àpáta yìí tó fi rú ọ̀tá lójú ilẹ̀ Yorùbá náà tá a fẹ́ gbà fi rú ọ̀tá lójú Ọlọ́run gbà fún wa Ọlọ́run gbà fún wa Ọlọ́run gbà fún wa wọ́n wọlá àmì rẹ torí pé kọ̀sẹ́ tó ti ọ̀rọ̀ àpáta ìbẹ́ẹ̀ Ọlọ́run ló bá ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wá wọlá àmì rẹ tá a wà nídìí rẹ̀ yìí tó jẹ́ pé ìwọ nìkan ló yé bó o ṣe ṣe ọ̀rọ̀ àpáta yìí. ìṣẹ̀lẹ̀ fún òrùn súnmọ́ wàlá ìyá bí ẹni pé òrùn súnmọ́ ni ó súnmọ́ ó sún àbẹ́ rí bóòrùn sí ń tawọ́ lára pẹ̀lú. àbá ah, àwọn àṣírárù àwọn aládùúgbò tì mí àbá àwọn àṣẹ ọlọ́run rèé ẹ o eh. ibi ìrìn àjò kan la ti ń bọ̀ ẹ o lórí ilẹ̀ yorùbá yìí náà ni a rìnrìn àjò kan lórí ilẹ̀ yorùbá ṣùgbọ́n a ní sọ a ní sọ nígbà tó oore bá dé ẹ máa rí ẹ o a ní fẹ́ kẹ́ ẹ mọ bá sí ìrìn àjò wa ṣùgbọ́n lórí ìrìn àjò náà lọ́lọ́run ti sọ pé ibi àpáta ìṣẹ́ mo fẹ́ kẹ́ ẹ débẹ̀ ẹ̀bẹ̀ lọ níbẹ̀ lórílẹ̀ Yorùbá àmọ̀páàdà àyè yìí o àmọ̀páàdà àyè ṣùgbọ́n pẹ̀lú àánú Ọlọ́run àti àmì rẹ̀ Ọlọ́run ó wá sọ̀ wá kalẹ̀ láàyè yìí pé ká wá bẹ̀ lọ́n nídìí àpáta yìí àṣírárù ẹ tún bẹ̀ lọ́n fún wa ẹ náà ẹ bẹ̀ lọ́n fún wa ẹ bẹ̀ lọ́n fún wa ẹbẹ lọhùn gbogbo ilẹ̀ Yorùbá ọmọ Adéyẹmọ ẹbẹ lọhùn lé lórí. a ṣe ìkẹ́ àti gẹ̀fà ní Muhammad. sallallahu alaihi wasallam. ọlọ́run wọlé àlùbáríkà ní Muhammad gbogbo àwọn aláṣẹ kù pátá. máa jẹ́ kí wọ́n máa rí àmì yìí àtọrọ fún wọn àwọn tó bẹ láyé àwọn tó ti lọ ọlọ́run dákun mọ́sẹ̀ bá ṣàánú wọn àwọn tó ti lọ ọlọ́run bá bá bá ṣe kú nísinmi fún wọn gbogbo àwọn tó ṣẹ́kù láyé ọlọ́run bá lọ́rọ̀ ẹ̀mí wọn ọlọ́run wá wọlá bí ó ti ṣe àpáta ìní àmì tágbára ẹ̀dá kankan ò ọlọ́run wọlá agbára rẹ tó fi ṣe léyìí mọ́jàgbára ọ̀tá ó káwọ́ lórí Sunday Igboho. àmín Allah. gbogbo gbogbo èrò ọ̀tá lórí olóyè Sunday Igboho ọlọ́mọ bá a sọ́dọ̀ fo. àmín Allah. ọlá àlùbáríkà anábìwá Muhammad. àmín Allah. bọ́lá ṣe ṣe àpáta yìí tó wá gbé kékeré sísàlẹ̀ ó gbé ní ńlá sókè. ó kékeré kan tó gbé sáàrin. ó wá lọ gbé ní ńlá sókè pátápátá ìjì dẹ̀ ń jà kò rebọ́ ọlọ́run kò wọlá pé ìjì òjà ìjà ayé mẹ́jọ gbólóye Sunday Igboho lọ. àmín ya Allah. kọ́mọ gbé gbogbo àwọn ọmọ Yorùbá lọ. àmín ya Allah. kọ́lá barika anabi wa Muhammad. kọ́lọ́ kó wá wọlá bẹ́ẹ̀ kó wọlá pé ọjọ́ òní ọjọ́ ìtúsílẹ̀ ni ọjọ́ àmì ni níwájú Ọlọ́run. n táwọn àgbàlagbà tí wọ́n já àwọn àfáà wa àwọn bàbá wa Ọládọ́gba àwọn àmírù ní mayon n tí wọ́n fi kọ́ wa ni pé tó bá dijọ́ àlàmísì báyìí mọ́jú jímọ̀ àwọn màláíkà gbígbàdúrà ó sì mọ̀ sọ̀kalẹ̀ Ọlọ́run kó wá wọlá àyè yìí tí a wà yìí mọ̀lẹ́ka gbígbàdúrà tí yóò sọ̀kalẹ̀ sí orílẹ̀ yorùbá yìí ní òní ní òru òní mọ́jú tí àdúrà wọn gbà lẹ́ẹ̀kan náà tọ́lọ́run gba yorùbá nation fún wa tí yóò sì yọ olóyè Sunday Igboho tí yóò yọ fún wa ọlọ́run kó gbàdúrà wa bẹ́ẹ̀. àmín wala barika la ilaha illallah muhammadu rasulullah salatul fati allahumma salli ala sayyidina muhammad fatima ogunlọgọ wàlá fatima sabaka nasir akbala akbala ali la sirati kalim mustaqim wàlá ali akadari wa mẹjọ àmín. àbáwa sàó sàó tv ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀yin rí pé àmì yìí ọjọ́ wa lójú iṣẹ́ ìyanu Ọlọ́run lélẹ́yìí. ó fẹ̀ sí bí ìdú bí ìlọ. wàláì kò dẹ̀ fi. kò dẹ̀ fi kò dẹ̀ jábọ́. àwọn ẹni Ọlọ́run wà ní kọjá láàyè àfi kán sì yára rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run èmi ti ṣàdúrà hmm. àfa wa Saf TV Saf TV wọ́n ti ṣàdúrà ẹ o àfa wa Sàó TV ẹ̀yin ní ẹ bá wa ṣàdúrà ẹ fọ ẹ bá wa fún ọlá mi Ọlọ́run tó wà láàyè ẹ fi bẹ́ẹ̀ lọ́run fún wa àjẹbọ́lọ́ ìsàndégbò lórílẹ̀ Yorùbá

àtàwa aláàánàwó wà ìlú pé kò sí nǹkan tó wọn lè ṣe náà nìyẹn ọlọ́run tó bá rẹ́kẹ́ bẹ́ẹ̀ náà lórí pẹ̀lú àwọn tá a rí olóyè Sunday Igboho bó ṣe lè wù kí ẹrù ọ̀tá wúwo tó ọlọ́jọ́ mọ fúyẹ́. àmín Allah. ọlọ́jọ́ mọ fúyẹ́. àmín Allah. ká ṣe kínní bàbá wa ṣe bàbá wa ṣe ìdásàlá àti ni wọ́n ní tí wọ́n bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ ọlọ́run tó bá ti àbá tí tí jásù bá gbé wọn tó gbé wọn wọn máa ní yá mẹ́mbàdàlà ṣe yàrá tẹ̀bẹ̀là àdànà. pé ọlọ́run ìwọ lọ́wọ́ máa ń yí burúkú padà sóore bábí ṣe yẹ àti nàbẹ̀là àṣànà ọ̀yà máa yí burúkú padà sóore. ká ṣe lẹ́ẹ̀meje ọlọ́run wọlá pé kò sí wọ́n fi sábà òkà méje ròyìn obìnrin wọ́n lá kò sí ìran ẹnìkan kan tí ń jẹ́ ọlọ́run wọn dáa pé gbogbo tí ń jẹ́ ìran èèyàn tí ń da lóye Sunday Igboho láàmú tí ń da gbogbo Yorùbá láàmú abẹ́ obìnrin ló gbà jáde àbí kọ́ fọ́ gbẹ jáde ni o wọ́n bí wọn wọn bó ṣe léwu kí wọ́n lágbára tó ọlọ́run wọn àmì tó wà láàyè ọlọ́run bá wa dọ̀rọ̀ wọn rú ní káàkiri ya wọn bàdára méje méje bisimilayi rahman ya máa yá ìbìlà asana. بدل سيئاتنا بالحسنة يا يا من بدل سيئات بالحسنة بدل سيئاتنا بالحسنة يا من بدل سيئات بالحسنة بدل سيئاتنا بالحسنة يا من بدل سيئات بالحسنة بدل سيئاتنا بالحسنة يا من بدل سيئات بالحسنة بدل سيئاتنا بالحسنة تركت النوم ألا ويجوا أجوا لجوا والله أجوا لجوا النوم ربي الليالي ọlọ́run àtijọ́ kò lè ní sí láti ooru àforúwálẹ̀ látàrí ìyọ́nú rẹ táwọn ọmọ pé iná rẹ fún bẹ́ẹ̀ kan dúró àti ìyọ́nú yẹn náà fún gbogbo tí jẹ́ ìrànmọ́ ìbáyẹyẹ fún àwọn ọmọdé ọmọ wa ọdọ kan ìṣọlọ alódé kíákẹ́ rẹ̀ tààrà kíkùn náà mọ̀ ẹ̀rọ bíyà ìlàyà ìyá يا مولى ma يا جليدك يا مولى المعالي ká ní pé dákẹ́ ló bá ṣe eléyìí sí yá ẹni yóò ti máa gara yóò ti lé ọ̀dà nù pé ẹ má débi fún láyé ọlọ́run ìyá jílèrè dọ́ọ̀kà kí là ń pariwo fún nítorí ìyọ́nù wọ́rọ̀ wọn bá lórí ètò ìdẹ́gbòho lórí ọmọ yorùbá lápapọ̀ lórí gbogbo tí ń jẹ́ mùsùlùmí yorùbá ẹlẹ́bọ ilẹ̀ yorùbá kìrìsìtánì ilẹ̀ yorùbá abẹ náà fún yọrí gbogbo pátá ìyanu ọlọ́run tí ò ní tán ọlọ́run dalẹ̀ wa lórí. àmín Allah. ọlọ́run wọlé àmì rẹ ọlọ́run dalẹ̀ wa lórí o. àmín Allah. bàbá àmì rù ẹ̀ ní kánjú kú. àmín à ń lọ à ń bọ̀ wá kálukú ni wọ́n ń sin fẹ́ńkì bó ṣe lọ kí wọ́n máa wá tó wọn ò ní rí di. tàwa náà wọ̀n ní tàwa náà ọ̀là kún fáyà kún mi ọ̀là láhàúlà wọlé àkúwọ́tà ìlà. kásì aláwọ̀ méje méje Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar kẹ́bíra. àmì yóò fọ́ máa ẹ̀ di o. àmì yóò fọ́ máa ẹ̀ di o. àmì yóò mi yóò fọmọ rẹ̀ dí o yóò fọmọ rẹ̀ dí gbogbo ẹni bá rò kúrò wá yóò fọ̀ mọ́. ẹni yóò fara ẹ̀ di. àmì yóò fara ẹ̀ di. wàá yóò ṣe ní yóò fàyà ẹ̀ di. àmì yóò bì fẹ́ bì ẹ̀ di. gbogbo ẹni bá rò kúrò wá yóò fara ẹ̀ di. ìtìyà wípé yóò fara ẹ̀ di. yóò fara ẹ̀ di ẹbí gbogbo ẹni bá rògbòrò wá yóò fara rẹ̀ di. amúsàká àkù aláwo yẹn sọ aláwo yá aṣọ amúsàká kù ilé ọ̀gẹ́ rẹ̀ afọkọ́yẹrí afọkọ́yẹrí alápò ìka ìsanfẹ́sàn wọn fẹ̀sán dáná hmm. kì í wọ́n fọwọ́ wọn fọwọ́ gbálẹ̀ gbogbo ọ̀tá wa látòkè délẹ̀ kò ní san fún wọn kò ní wọ̀ fún wa gbogbo ọ̀tá wa látòkè délẹ̀ kò ní san fún wọn kò ní wọ̀ fún wa. wàláì làbí afẹ́ntì ọba débí nìkan ló kù ẹ̀sùn bí àfà afẹ́ntì ọba dé nìkan ló kù wàláì tàláì òórùn súnmọ́ lẹ́ńbì. wàláì súnmọ́ mi láì. inú mi ti ń gbóná òrùn súnmọ́ òrùn súnmọ́ lẹ́nu bí gan. ó láàánú ti ẹ wo mi sẹ́rí báyìí. kì sẹ́yìn nìkan ẹ̀rí bí mo ṣe ń sọ ni. <laughs> mo ń tu ọlọ́run wọ láàsán tí ń sọ̀kà láti inú òrùn bọ́lẹ̀ bọ́ sí orí àmì ọlọ́run yìí bó ṣe lè wù kí agbára ó wà lọ́wọ́ òṣèlú tó kí ọdún yìí tó palẹ̀ ẹ̀yẹ lọ́sẹ̀lú tó bá jáwọ́ ẹ sì dáṣẹ̀. àmín tí ó ti jáwọ́ yóò sì já ẹsẹ̀. ẹni tí ń bẹ́ ń kọ̀rọ̀ yàrá tó kàn ń dá sí lábẹ́nú tó fojú hàn tó o bá ti dáwọ́ ọjàsẹ̀ ọmọ ẹgbọ́n mọ̀ sí ọ̀la láhàólà wàlá kúwọ́tà ìlà ọlọ́run wọlé apá àbáyé ń jẹ́ nínú ẹ̀ àwọn àwọn ọmọdé wọn tẹ̀ ń kó nù àdánwò àwọn bá wa ẹkún wọn nù àdánwò ní ìdè ní báyìí àdánwò àbáwọ̀ làwọn ń jẹ dánwò nísìnyí ọlọ́run wọlé apá àdánwò yẹn àmọ́ ń pa ẹ̀ rárá ẹ̀yin kàn kówó ẹ̀ wá lọ́ fi túbọ̀ mí ṣe ọlọ́run wọlé àyàn jẹ yẹn ẹ̀yàn wá jẹ ẹ̀yin yẹn wá jẹ ẹ̀tún fẹ́rẹ́ wa ta tẹ́ ẹ̀ bá ti wá jáwọ́ ọlọ́run wọlé àṣẹ ti ń bọ́ láti inú òrùn yìí. wọlé àṣẹ àpáta yìí àti bẹ́lẹ́ wọn àpáta yìí. tẹ́ ẹ̀ bá ti jáwọ́ ẹ̀ sì jáṣẹ̀. àmín

á wà á nà sẹ́nì kọ̀ọ̀kan yín náà mo nígbàgbọ́ pé àṣẹ tí ó ti dé ara ọwọ́ wa pẹ̀lú bá a ṣe gbọ́wọ́ lé yìí torí pé bó ṣe débì yìí kò sẹ́ni tó yé bọ́lá òun ṣe gbé kékeré tó gbé sáàrin ó wá gbé ní lé lórí hmm. kọ́dẹ̀ fì kọ́dẹ̀ jábọ́ tí ọ̀sẹ́ni tó yé gbogbo bọ́lọ̀ ó ṣe ṣe tẹ́nìkọ̀ọ̀kan wa ń fẹ́ fún wa ọlọ́run má jẹ́ òye nìkankan. àmín ya Allah. ọlọ́run má jẹ́ òye nìkankan. àmín ya Allah. gbogbo bọ́lọ̀ ó ṣe ṣe tẹ́nìkọ̀ọ̀kan wa ń fẹ́ kọ́wọ́ láàṣẹ àti àmì tọ́lọ́run fi ṣe tó fi ṣe àyè yìí bẹ́ẹ̀ tó fi ṣe àpáta yìí bẹ́ẹ̀ wọ́n láàṣẹ tọ́lọ́run fi gbé dúró bẹ́ẹ̀ gbogbo ohun tọ́lọ́run ọba ó ṣe fún mi lóore tí ó ṣe fún wọn náà lóore tí ó sì fẹ́ni kọ̀ọ̀kan wa lóore ọlọ́dà kò má òye nìkan kan. àmín ya Allah. òye ọ̀rẹ́ wa má òye ọ̀tá wa nígbà ọba yí ọ̀rẹ́ gbogbo ohun ṣe fún wa lóore o ọlọ́dà kan ọlọ́run bàjẹ́ lójú wa má tún jẹ́ kó bàjẹ́ lẹ́yìn wa pé àmì rẹ̀ ní ta kò ṣe eh, mọ́lẹ́mọ́lẹ́ kan ò lè ṣe bó ṣe rí wàláyì ọlọ́run ọba ló ṣe bó ṣe rí wá pé ọlọ́run ló dára rẹ̀ bó ṣe wù ú ló ṣe báyìí ara rẹ ọlọ́run da sínú gbèsè ayé mi wí mára rẹ bẹ́ẹ̀. ara rẹ da sínú gbèsè ayé mi. ẹ̀yọ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá wí mára bẹ́ẹ̀ ọlọ́run tó dára tó dára báyìí sáàyè yìí pẹ̀lú àmì rẹ yìí ara rẹ ọlọ́run da sínú gbèsè ayé mi. ara rẹ ọlọ́run da sínú gbèsè ayé mi. ara rẹ tó lọ́n ti wá da sínú gbèsè ayé mi ọlọ́run dákan ọlọ́run mọ́jọ́ bàjẹ́ láyé láyé. ẹgbẹ́ sọ pé gbogbo ń tà fàlàáfíà kó kójọ. Mọ́jà kó wọn tà kẹ́kúnkẹ́kún. Súlígà láàlè wá níbi ìrámì. Mọ́jà fìlera lólé ayé wa. Gbogbo ohun tí a bà láfíà kójọ. Mọ́jà kó wọn tà kẹ́kúnkẹ́kún. Súlígà láàlè wá níbi ìrámì. Mọ́jà fìlera lólé ayé wa. Àmín àmín. Báyọ̀ Allah. Yá Allah. Ya Allah, Ya Allah, Ya Sultan, Ya Sultan, Ya Sultan, Ya Hanan, Ya Anan, Ya منان يا منان يا منان يا منان يا ذو الجلال والإكرام يا الله يا الله يا الله يا سلطان يا سلطان يا سلطان يا النار يا النار يا النار يا منان يا منان يا منان يا ذو الجلال والإكرام ọkọ̀ tá a máa wí gbólóhùn yẹn ẹ dákun ká tó wí ẹyọ tó kù lẹ́ńtẹ́nì kọ̀ọ̀kan wá ń fẹ́ lóore ẹ dákun ẹ jẹ́ àìmọ̀ ara wọn bí alára wọn náà dàníyàn fún rẹ. tá a bá rí àmì ọlọ́run bí iye a gbọ́dọ̀ fi ká bẹ lọ́run ká fi àmì ọlọ́run bẹ lọ́run. torí pé ń tágbára ẹ̀dá kan ò ṣe làmì ọlọ́run. adébíríkìlà ò lè ṣe léyìí. bíríkìlà kan ò lè ṣe léyìí bó tẹbí lẹ́kan ilé alájà bíi twenty one story tẹbí lọ́dà wọlé kọ́hún. atẹ́kùn ti ń fẹ́ gbélé ìtìpẹ́. ṣé ẹwọ eléyìí bó ṣe wá rí sí ọ̀yọ́ ti wó láti ẹjọ́ yìí. bẹ̀rẹ̀ alùsùn náà ó ní kò dáa òpònú ilé family house yìí dá tó báyìí. ẹ ṣe é tún ṣe. family house yìí ọmọ yẹ búlọ̀kù ọmọ yẹ sìmẹ́ǹtì tẹ ló tẹ́ra yóò padà wò káyìn náà rẹ̀ padà wò ní. ẹ wá wọlé bó ṣe wà láti àyèmáyé láti centuries centuries láti àyèmáyé ọdún ló ti wà ṣáì wọ́n ní wọ́n ọlọ́run ṣe léèbó rí. ewu tó kí òye ó ti bẹ́ẹ̀ ni títa yóò ti fọ́. báyìí ṣe wà yìí àwọn àríwá ń gbé àwọn ẹ̀mí kan ń gbé bẹ̀ náà ń nílẹ̀. ìntọ́wà lókè pátápátá àwọn kan ń gbé bẹ̀. ìntọ́wà láàrin kékeré yẹn tó gbé tòkè dání àwọn kan ń gbé bẹ̀ ọlọ́run ló sì dá wọn. tàdúlù aláàánà olè wá ìdùn. tàdúlù aláàánà olè wá ìdùn. sáàtì bẹ́lẹ̀ ọlọ́run dákan aláhùmá iná nasi alukari huda wa tukọ wàlí afáfá wàlí gínà aláhùmá kìfìrí sunu bana wà tahalana abuwabara amatika aláhùmá iná nàcúnsu bí láyé mi ń jáde níbalá yìí wàlẹ́ wàlẹ́ sàkó yìí wàsú ìkọdọ̀ yìí wàsàmátà tẹ̀ àdáyé aláhùmá inna nasaluka alhuda watuqa wal afaba wal ghina allahumma inna na'udhu billahi min jari balai wa daraki shaqai wa su'i qadai wa shamatati al'adai allahumma ghfir lana dhunubana waftah lana abwaaba rahmatika amin ká wípé yá Allah yá Allah yá Allah yá Sultan yá Sultan yá Sultan yá Annan yá Annan yá Annan yá Mannan yá Mannan yá Mannan. يا ذو الجلال والإكرام الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبق الناس الأخلاق ولادنا صراطك المستقيم وعلى آله حق قدرهم كتاب العزيز سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Àní mo ní bíbá iṣẹ́. Ó dàbí ẹni pé òrùn yẹn súnmọ́ àyè. Ó súnmọ́ bí ìdúró. Torí bàtà páàkì ní Istanbul kò rí báyìí kò gbóná. Ara mi ń gbóná. Gbogbo mo ti ń sun. Wọ́n lé ara mi ń gbóná. Ọlọ́run wọlé àṣẹ fi ń bẹ́ nú òrùn tí ó fi kọ̀nẹ́ẹ̀tì mẹ́lẹ̀ tó wà ní àyè ibi yóò ṣubú omi bẹ̀ ọ̀dà nù àwọn aráàlú yìí sì ìkíní yóò fara ni wọn ọlọ́run wọn láṣẹ ti ń bẹ́ńbẹ́ bó ṣe léwu kọ́ta ó lágbára tó ṣe lórí èròǹgbà wa tá a níhun wọ́n ó fa gbúdú àmúrínà iná láàyè iná láha bá ṣírù nígbà ọlọ́run ní ń tì wọ́n lẹ́yìn tán fi ń pa ọ́ láti jọjú lọ́wọ́ ọ̀já ìlọ́wọ́ ti dá báyìí ọlọ́run kó máa tì wọ́n ṣubú dídájá tábà ti yàdà bismillahir rahmanir rahim tábà ti yàdà abilà àdìwọ́tàbà máa yí náà àdìwọ́n ni wọ́n máa kásáfàdà pẹ̀lú ògo ọlọ́run yóò wọ láàmì ọlọ́run tá a rí tàbí à torí pé kì í sáàyè gangan la wa à ń kọjá lọ ìlú ìgbẹ́tì la wà yìí gbogbo ẹni tẹ́ bá ń wà káàkiri àgbáńlá yìí. àwọn mélòó wà lórí láì lọ́wọ́lọ́wọ́. one seventy one. one thousand one seventy one. one seventy one ẹ eh, o gbogbo ẹ tẹ tẹ ń wà káàkiri àgbà àtẹnudẹ tó máa wo inú ìgbẹ́tì la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ o pẹ̀lú àmì ọlọ́run à ń kọjá lọ ni o à ń kọjá lọ ni láfíyà pẹ̀lú ìdáyà àti àníyàn bẹ́ẹ̀ ni àníyàn tẹ fẹ́ gbogbo tẹ fẹ́ wájú ọlọ́run ọlọ́run bá ti wàásìrú kọ́ńdà kan. àwọn ìjà arúgbó yìí náà wà ní ìwúsà àti sòdò. gbogbo ń tẹ fẹ́ òun yóò wọ́n la yíyá wa sí ààyè yìí ọlọ́dà yóò bá fi lé e lọ́wọ́ ọlọ́run yóò bá fi lé e lọ́wọ́ ọlọ́run yóò bá fi lé e lọ́wọ́ gbogbo ń tẹ̀ ń fẹ́ lórí pátá oore náà ní kíákíá ọlọ́run fi lọ́wọ́ oore náà kọ́lọ́run wọlá o àṣẹ òòrùn tí ń ràn lé lórí yìí oore tẹ̀ ń fẹ́ ọlọ́run dàkún bá abílé lọ́wọ́ kíákíá wọlá àbá àtọkọ yín wọlá àtàjì àdábì wọlá àtàjì mọ́mìnì wọlá àbá àgbàlagbà yìí wọlá àbá àgbàlagbà wọlá àyà tó bí wọlá bàbá tó bí wọ́n lọ wá wọlé àṣẹ rẹ̀ tá a wà lédi rẹ̀ yìí pẹ̀lú ọ̀bọ̀lọ̀ wọlé àṣẹ rẹ̀ tá a ti mọ̀ fọwọ́ kàn yín ọlọ́dà gbogbo tẹ̀ fẹ́ lórí ọlọ́run fi lé e lọ́wọ́ wọlé àwọn àríwá àwù tí wọ́n wà láàyè ọlọ́run gbogbo tẹ̀ fẹ́ ọlọ́run fi lé e lọ́wọ́ wọlé àwọn àríwá àwù tí wọ́n wà lókè rẹ̀ gbogbo tẹ̀ fẹ́ ọlọ́run fi lé e lọ́wọ́ wọlé apẹ́ agbára ọlọ́run fi gbá àyè kalẹ̀ agbára ọlọ́run wa lu agbára rẹ̀ nínú gbèsè àyẹ̀wò ní tẹ̀ yẹn lọ́ọ́ fi lé lọ́wọ́ kájí alámútàrà kéfà kàfọ́